terms of dignitaries that we have in the house before we kick off the program, I'm going to start by one of the topmost when you talk about OPC. I'm talking about the representative of Ariel Kakanfo for today's event. He's going to give a speech on behalf of the 15th Ariel Kakanfo. I'm talking about the Ashudu Ariel Kakanfo of Yoruba Land, Barrister Yinka Ogunsemeyin, Director of Communication. Thank you so much. We have another strong person in the house. He's a very loving father. He's a very calm man, very articulate anytime. Ladies and gentlemen, let me welcome Alaji Latif Oladimiji, National Financial Secretary, OPC. Please, let's encourage them. Let's encourage them, please. Thank you. I have the one and mighty of OPC, the baba himself the one and only Alhaji deputy baba Oòduà chief Oyin Lọlá Awẹ. I have one of the current and then versatile OPC strong member is the national director of program I'm talking about Chido Oke. Okay. I have one man who has been with Ààrẹ for a long time. He's one of the inner caucus of OPC. He has been the chairman of Olokun Festival Committee Foundation. I'm talking about Ambassador Miwa Oshenaiki Babade. I have another strong member of the Olokun Festival Foundation who has been with Ààrẹ for a long time too. In person of Ambassador Chief Mrs. Kemi Ode, Ambassador of Olugu Festival. I have another strong ambassador, Chief Mrs. Mojisola Ode, Chief Mrs. Mojisola Glover. Yes, sorry. I have the Lagos State Secretary of OPC in the midst, Mr. Olaolu Owocho. I have Comrade Kehinde Aderemi, Special Assistant on Media to Appeals of America. That is the chief host for today. Yes. bá fìgò dẹ́mọ́, ẹ Yes, thank you so much. I have a long time Ọmọ Ààrẹ of the on the back of Yorùbá land, a person of Comrade Shamsudeen Hussaini, Special Assistant on Special Duties. That is the Ọmọ yes. I have another strong member who has been with Ààrẹ for so much. He's one of the ọmọ ààrẹ of Ààrẹ Ọ̀nà Kakanfò, Comrade Ibrahim Kolesho, aka White, Director of Graphics. I have Comrade Oluseso Adedoku, Obra Graphics, Southwest Nigeria, aka Abana. Yes, I have Comrade Akim Adu Adio, National Chairman, Social, OPC. I have another special assistant to Danny Adams, which is the chairman of the Danny Adams Foundation, person of Mrs. Lydia Ajibadi. Then my humble self, Ambassador Akeem Babs, member of Local Festival Foundation. Why I'm going to recognize another two powerful NCC member who just walked in and joined us. I am one of the strong members of OPC, who is the OP coordinator of Yaba local government, Comrade Rashid Kolapo. And I have the last but not the least, I have Comrade Kayode Dauda. Atanda, yes, National Commandant, OPC. comrade Sunday Aremu okay Tunde Aremu sorry German intelligence commandant department thank you so much he's a lovely brother he has been with us all the time very calm and very very respected person thank you for coming sorry your number your name was not on my list please if your name is not on the list please stand up for recognition please can we put hands together for the press men both media and electronics in the house let's put hands together for them. Why I'm going to hand over the mic to the representative of Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land Iba Gani Abiodun Ige Adams. Iba Gani Ige Abiodun Adams. We are not, are we sleeping? So, before that, can we please be all standing while we take national item? National item. National item. Jot Nigeria's call to serve. Father's love with love and strength and faith the labor my heroes past shall never be in vain to serve without our might one nation bound in freedom Inside unity. Yorùbá àti. Iṣẹ́ wa fúnlẹ̀ wá forílẹ̀ yìí.

the aṣojú ààrẹ of ààrẹ ọ̀nà kakanfò barrister yes barrister Yinka Okuntimere akewe city board thank you so much. This is a text of speech delivered by the Ariel Clan of Land and the chief promoter of Olokun Festival Foundation, Iba Gani Abiodun Adams. At the pre press conference holding today, Monday the 9th of October 2023, at the Odua People's Congress National Secretary Odua House, located at number 14 Ezekiel Street off Toy Street, Ikeja, Lagos. I welcome you all to this press conference organized by Ulukun Festival Foundation. The reason for this conference is to unveil our programs for this year's edition of the annual Olokun Olosa Festival. The festival is an annual cultural fiesta that takes place in Badagry, Lagos State. It is one festival that also attracts prominent dignitaries and tourists from all over the world. Over the years, the Loko Festival Foundation has been the major sponsor of the festival and we have succeeded in telling the Yoruba cultural promotion story by celebrating Olokun Olosa festival in a unique way. Every year, we come into the festival with lots of programs to tell the world about the uniqueness of Yoruba culture, tradition, and our heritage. This year is another milestone of the annual fiesta and we are coming up with a new standard. That is why we have invited all of you, our friends in the media, to help us do justice to this year's Olukun Olosa Festival by reporting all the events in your various media. Olokun Olosa Festival is a special festival in the calendar of the Olokun Festival Foundation. It is the second most celebrated festival in our annual cultural fiesta program. The reason for celebrating this festival, like every other festivals, is to promote Yoruba culture and traditions. It is also to project the values and cultural identity of our race. Every year, we celebrate the grand finale of the Olokun Festival in Badal Lagos State. And the idea is to showcase the beauty of nature and also to reflect the spiritual meaning of Olokun in the annual festival. It is also to showcase the serene ambience of the ancient town of Badagry, Lagos State. Apart from all this, it is also very important to tell you all that Olokun Festival attracts more than 10,000 tourists coming from every part of the world. Tourists come from neighboring countries like Republic of Benin, Togo, and even from South Africa, and also from countries like Brazil and Cuba and other countries of the world. They come annually to witness global events. Gentlemen of the press, it's very important to inform you also that as we celebrate the annual fiesta, the Olokun Festival Foundation spends over 100 million naira annually to celebrate the festival. However, with the present economic situation in the country, our budget this year is also on the high side. The Olokun Festival Planning Committee planned and worked every day to improve the standard of the annual event. In spite of the high budget and cost implications of the festival, the good news is that we are inspired by the spirit of the Most High God to do more. And we are also motivated by our past records of successes and achievements as a cultural promotion outfit. Interestingly, every year Members of the Odua People's Congress contribute majorly to the success of Olokun Olosan Festival without any sponsor, whether from corporate or government agencies or individuals. That is to tell you that our members are committed to promoting the cultural identity of the Yoruba race. The cultural identity of our race we are also not unaware of the huge task of changing the ugly narratives of the Yorubaris. In sustaining these laudable ideas, we have a ready-made template of activities and programs for all the festivals. And our doors are always open for sponsors and a robust partnership that will further strengthen the bond of unity in Yoruba land and even beyond. As far as we are concerned, all our activities are keenly tailored to the glory of God and also for the progress of Yoruba And over the years, Olokun Olosa Festival has become a big festival in Lagos State. The standard this year is even more impressive with all the programs coming up every day without stress or rancor. Let me say it openly that this year's festival is fully loaded with various programs. Gentlemen of the press, I crave your indulgence as I read the highlights of the program of activities for this year's Olukun Olosa Festival. After the press conference today, we begin the program tomorrow, Tuesday, 10th of August 2023, with prayer to Almighty God. The program comes up by 11 a.m. tomorrow at this venue. More importantly, The program is mainly a spiritual and religious encounter with the Most High God. Both the Muslims and Christians and also the traditional believers will come together to offer prayers for the organization. Prayer to Almighty God is one event that reflects our beliefs in the power of our prayers the unequal abilities of God, the supreme being in all our affairs. Prominent clerics in Christianity, Islam, and even the traditionalists are invited to offer prayers at the event. And we seek the face of the Almighty God in ensuring that this year's festival is successful. We also offer prayers for the progress of the organization, for Yoruba land, and also for the country at large. On Friday, the 13th of October 2023, also at this venue, we are holding the Olokun Festival Lecture and Yoruba Quiz Competition. The lecture and Yoruba Quiz Competition are both intellectual programs that will broaden our knowledge about sundry issues, including social, political, cultural, and educational issues. The programs will focus on the need to restore the core values of Yoruba race, as well as engendering unity among the stakeholders. programs seek to teach the young and the old the moral values of Omoluabi and the significance of promoting keep sharing it share it to all pages the following day which will be Saturday 14th of October 2023 we shall hold the prestigious Olukun Festival beauty pageant at this venue. The beauty pageant is a normal tradition in our cultural festival, and this year's edition promises to be great. As you have known, the beauty pageant showcases two things, beauty and brains. Through the pageant, we explore the beautiful world of our beauty, beauty queens and we test their intelligence, capacity, aura, mood, and character. Gentlemen of the press, I'm happy to tell you that in the last couple of years, Olokun Festival Foundation has produced world and global ambassadors through the beauty pageant. Some of them will grace the occasion to add glamour to the event. After that, all roads lead to Badak in Lagos State for the Olosa program coming up on Tuesday, 17th of October 2023. The Olosa program, according to our schedule, will be in sequence, beginning with the courtesy visit to the Oba of Badagry, Oba Akan, Oba the Weno Aholu, Aholu Weno the first. Then shortly thereafter, We shall begin the Olosa boat regatta, festival float, Ayo Olokun, gala night, and Olokun night eve, all in one day. Another important feature of this year's festival is a special vigil prayer to be conducted in front of Olokun between 1 a.m. and 3 a.m by all members of the Oodua People's Congress on the eve of the grand finale. It is a special prayer foretold by Ifa divinity to bring about the spiritual blessings for Nigeria, for Yoruba land, and for all Yoruba sons and daughters. You must be seated here also that each of the participants present at the front of Olokun will hold in their hands a dove signifying the symbol of a special prayer session for blessings, peace, and tranquility for each and every member that are present at the VG prayer session. The two-hour VG prayer session is to seek spiritual intervention for Nigeria, for Yoruba land, for individual sons and daughters of our race. Also, for the Olosa goddess, each and every one of the participants will bring along a bag of salt as foretold by the far divinity. For us, this year's festival is about the spiritual rejuvenation of our being and cultural rebirth of our race. It is purely a win-win cultural fiesta. The grand finale of this year's edition of Olukun Festival will come up on Wednesday, the 18th of October 2023 at Sultan Beach, Badagry, Lagos State by 11 a.m. That is The schedule of the 10-day cultural fiesta. Gentlemen of the press, the grand finale is the climax of the cultural fiesta. It is a big event that captures the beauty of Yoruba culture and traditions. In the course of the program for the grand finale, we are also showcasing the spiritual affinity of Abugba Aje Olokun as a symbol of the grand finale. The Abugba Aje Olokun will be praying for all the participants at the grand finale. And I want to assure you that this year's event is an eye-opening account of the rich culture and heritage of Badagi. It is both a culture and an economic booster of the ancient town of Badagry. I must also not fail to tell you that at the grand finale this year, we are expecting over 30,000 guests. First among other guests expected at the grand finale is the Executive Governor of Lagos State, His Excellency, Mr. Babajide Sanwo-Olu. The Commissioner for Tourism, Arts and Culture of Lagos State, Honorable Toke Benson Ayoyinka, and other government officials. The Akan of Badagry, Royal Majesty Oba Diweno Aholu, Aholu Weno Tui First, is the royal host, and he will be leading more than thirty monarchs to the event. The occurrence of Shakiland His Royal Majesty Ọba Khalid Oyeniyi Olabisi will be the royal father of the day. We also have the Onibereko of Ibereko Kingdom His Royal Majesty Ọba Israel Adewale Okoya the Aholu Enwa of Kweme Kingdom His Royal Majesty Ọba Sejiro Ogungbe James jp òkìkí arọ́lágbadé and alapa of egun awori apa kingdom his royal majesty ọba oyekanmi ajọsẹ among others as royal fathers of the day at the grand finale we have made adequate arrangements for the security of all the guests and participants. And it is our hope that nothing short of a breach of the security arrangements will occur. Gentlemen of the press, I want to use this opportunity to cordially invite you all to this epoch-making event. More importantly, everything is set We are good to go as we celebrate the 2023 edition of Olokun Olosa Festival in the most amazing way. And on this note, let me conclude my address by reminding you all of the spiritual benefits for those that attend this year's edition of Olokun Festival. Father Amida The Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá Land Chief Promoter of Olókun Festival Foundation Ìbà Gani Abiodun Ige Adams will always say that the spiritual benefits of attending the Olókun Olosan Festival is measurable. It is not something you can figure out ordinarily as an individual. The blessings of Olokun Olosa is all encompassing and it revolves around every aspect of our lives. It is beyond the physical realm and as such, I urge you all to make the best use of these opportunities that come with the celebration of the 2023 edition of Olokun Olosa Festival. Thanks for listening. God bless you all. And on behalf of the Arena of Yoruba Land, and chief promoter ológun festival foundation Iba Gani Abiodun igi Adams i barrister Yinka Oguntimehin director of communications for ológun festival foundation read the speech today thank you. Let's be all standing and giving me very, very welcoming. Yes, very, very interesting. Let's let's let's acknowledge it. It's not easy. Thank you. Let's sit down. It's very, very on point. That's why I call him City Boy. You know, he knows how to tackle everything. Whenever I know I'm a party, he knows how to behave to his boys. Whenever I do corporate event, he knows what to do to his boys. So I always enjoy you, Barrister Ogunsemeyi. That's very nice. He's very attentive, very straightforward, and we appreciate you for that. And I think wherever Ààrẹ he is now, he'll be very happy that you justice to it. Yes, he'll be feeling it. The spiritual, He's a spiritual man, so he'll be feeling it that we have done justice to it. So I'm going to give the audience, I mean the pressmen, we have one or two questions so that can answer it. Um, keep sorry for benefit of some programs that are running on Yoruba just summarize for five minutes what the event is all about just five minutes what the event is all about in Yoruba that's it so before we now go to question and answer no uh, normal lẹkọọ bá summarize ẹ hmm, ìgbà ibẹ mo fẹ́ mọ̀ bóyá city boy ní àbí city boy kọ́ ni. <laughs> pé eh, àwọn oníwèé ìròyìn wa. pàápàá ní èdè abínibí wa èdè Yorùbá eh, gbogbo ayọ̀ òkú fọ gbogbo gẹ̀ẹ́sì tí mo fọ látẹ̀kan ní àkàsọ tí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá Ìbà Gani Abiodun Ige ní orí ológun festival ti ọdún yìí ẹ̀ẹ́ òun ni máa sọ nísìnyí ní èdè àbínibí wa. èmi tó jẹ́ pé a fi ṣe ọ̀rọ̀ pé kàkà ohun tí gbogbo olùkọ́ lọ́sà ọdún olùkọ́ lọ́sà lọ́dún yìí tí a kà ní akasọ́ ti Ìbà Gani Abíọ́dún Ìgádà tí a kà ní Gẹ̀ẹ́sì gbogbo ohun tá à ń sọ alàṣàlẹ́yẹ wípé lẹ́yìn ìfomijo ìfomi ìjomitoro ọ̀rọ̀ pẹ̀lú eh, ẹ̀yin oníwèé ìròyìn lénìí tó a máa di ní ọ̀la a máa bẹ̀rẹ̀ àdúrà àdúrà yẹn àdúrà gẹ́gẹ́ tí ọlọ́run olódùmarè eh, àwọn tí ó dẹ̀ máa wá a máa rí àwọn ti onígbàgbọ́ àwọn ti mùsùlùmí bẹ́ẹ̀ náà ni àwọn ti ẹ̀sìn kan àbáláyé tí wọ́n wá ṣàdúrà wọ́n á ṣàdúrà pé kí àṣeyọrí ní olókun ọlọ́sà fẹsibà ti ọdún yìí àti fún gbogbo ọmọ Yorùbá ibikíbi tí wọ́n bá wà yálà ní Nàìjíríà wa bíbá ẹ̀ àbí lókè òkun àti fún àṣeyọrí ọdún náà ìyẹn ni olùmọ̀tẹ́lẹ̀ ní ọ̀la ẹ adẹ̀ ní oríṣiríṣi àwọn ètò tí a ti gbé kalẹ̀ fún ọdún ológun ọlọ́sàtọ̀dún yìí lẹ́yìn àdúrà ọ̀la a máa bẹ̀rẹ̀ àdúrà yẹn lágbo mọ́kànlá níbí ìbànú la máa ti ṣe lẹ́yìn àdúrà ọ̀la yẹn tó a máa di ìjọ kẹtàlá oṣù yìí lọ́dún yìí yẹn Friday wọ́n pè ní Jímọ̀ ìjọ yẹn a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lecture pẹ̀lú Yorùbá quiz competition ìyẹn a máa béèrè àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi lórí Yorùbá ní ọwọ́ àwọn ìrọ̀lọ́dún la máa ń ṣe a máa ṣe lọ́dún yìí náà so ọjọ́ kẹtàlá oṣù yìí òun la máa ṣe ètò yẹn ó máa dá lé lórí ọ̀rọ̀ Yorùbá bí ìfọwọ́sowọ́pọ̀ ṣe máa wà láàrin ọmọ Yorùbá bí ìfẹ́ tó jinlẹ̀ ìfẹ́ tó yẹ kúrò bó ṣe máa wà láàrin àwọn Yorùbá ọ̀rọ̀ ọmọlúwàbí a máa sọ nípa ẹ̀ bí ìtẹ̀síwájú ṣe máa bá ilẹ̀ Yorùbá àtọmọ Yorùbá a máa sọ nípa ẹ̀ níjọ́ yẹn lẹ́yìn ìgbà tàbá tàbá parí tijọ́ yẹn tó bá tún máa tún di sátọ̀dé ní ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá lọ́dún yìí a máa ṣe beauty pageant ìyẹn ni ètò fún àwọn omidan àwọn omidan tó máa fi tó wà nílẹ̀ Yorùbá a máa wo bí Ọlọ́run ṣe dá wọn wọn á fi ẹwà wọn wọn á fi wọn aráyé a máa wo pé ọpọlọ tọ́lọ́run fi jíǹkì wọn wọn á fi ìwà ọmọlúwàbí hàn wọ́n á fi àṣà àti ṣe wa wọ́n á fi hàn aṣọ wa wọ́n á fi hàn gbogbo ohun tá à ń pè ní àṣà ìṣe gbogbo ẹ̀ ló máa fi hàn. ní àwọn irú ẹ̀ tá a ti ṣe sẹ́yìn wá àti ní oríṣiríṣi àwọn ọmọ Yorùbá àwọn omidan bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ aṣojú rere káàkiri gbogbo ilẹ̀ Yorùbá káàkiri Nàìjíríà àti káàkiri gbogbo àgbáyé ètò tá a ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó ti gbé àwọn àṣejúwe rẹ̀ irú ẹ̀ náà kò máa wáyé ní ọjọ́ kẹrìnlá ní oṣù yìí lẹ́yìn yẹn tó bá máa di ìjọ Tuesday ìjọ kẹtàdínlógún oṣù yìí ẹ̀ẹ́ a máa ṣe ètò ọlọ́sà ní ìjọ yìí. ọlọ́sà program tá a sọ yẹn yẹn ètò ọlọ́sà yẹn a máa bẹ̀rẹ̀ pẹ̀lú kíkí àálọ́ kí ọba ìlú Badagry aláìlúwà ọba dìmẹ́nuwa olú olúwẹ̀lẹ́tọ́yé the first àlọ́ kí ọba ìlú Badagry pé a ti fẹ́ bẹ̀rẹ̀ ètò ọlọ́sà á kí wọn á gba àdúrà royal blessings ní program ọlọ́sàn yẹn oríṣiríṣi àwọn ètò ló wà lábẹ́ inú ẹ̀ láti rí bóòtù gàtà ọkọ̀ ojú omi máa wà lórí omi ọmọ aṣọ oríṣiríṣi ohun àṣà àti ṣe owó máa wọlé sí ìlú Badagry àwọn èèyàn máa dínàdúrà àwọn ọlọ́jà tà àwọn tó ń ní ilé ìtura wọn lọ́ máa tà àwọn tó lóyún ẹlẹ́rìndòdò gbogbo ọlọ́ máa ta àwọn olóúnjẹ máa ta owó máa wọlé ẹ̀ẹ́ festival food náà wà nù ẹ̀ ìyẹn náà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọkọ̀ ọkọ̀ ojú omi bẹ́ẹ̀ náà láti rí ọ̀rọ̀ ayọ̀ ọlọ́pọ́n eré ìpínlẹ̀ wa àwọn ọmọ atayọ̀ ọlọ́pọ́n ní ìdí ayọ̀ yẹn náà oríṣiríṣi àṣà àti ṣe àwọn oríṣiríṣi ọ̀rọ̀ gbogbo náà máa jáde ńbẹ̀ ẹ eh, àmà gala night ìyẹn fún àwọn ọ̀tọ̀kùlú àti àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n á fomi dúró tó rọ ọ̀rọ̀ tí wọ́n á ibẹ̀ yẹn wọ́n á bára wọn sọ̀rọ̀ kí ló ń lọ ń lò ó àṣà àti ṣe báwo ni àgbéga ṣe máa dé bá ilẹ̀ Yorùbá Nàìjíríà wọ́n á ṣẹlẹ̀ àti àwọn ọba náà wọ́n wà bẹ́ẹ̀ eh, a máa ṣe olókun hip níjọ́ yẹn náà gbogbo àwọn ètò yìí ní ọjọ́ ọjọ́ kẹtàdínlógún gbogbo a máa ṣe gbogbo àwọn ohun tí a sọ yìí dẹ́n kí a tó wá ṣe grand finale tó máa wáyé ní ọjọ́ kejìdínlógún ìyàṣekágbá tó máa wáyé ní ọjọ́ kejìdínlógún ní ọjọ́ kẹtàdínlógún yẹn a máa ṣe àdúrà pàtàkì tí ifá yàn fún wa a máa ṣe àdúrà yẹn ní ojú olókun tí gbogbo àwọn ọmọ Yorùbá ọmọ kóòtù òjìrì bóyá ọjọ́ ọmọ ẹgbẹ́ OPC ni o ojú àtijọ́ ọmọ Yorùbá àti ọmọ Nàìjíríà rere tí gbogbo wa máa mú ẹ̀yẹ dé dání láti fi gbàdúrà níwájú olókun bẹ́ẹ̀ náà la máa fún olókun ní iyọ̀ àpò iyọ̀ ọ̀rọ̀ tó wà nínú nínú òkun ojú ohun tó wà lórí ilẹ̀ lọ nígbà tí ẹ bá ta olókun lọ́rẹ olókun náà àtàwà lọ́rẹ ẹ ifá ló sọ ọ̀rọ̀ eléyìí pé kí a ṣe kí ìbùkún àti ọrọ̀ kó lè jẹ́ tiwa kó lè jẹ́ tilẹ̀ Yorùbá kó lè jẹ́ ti Nàìjíríà kí ayé dáadé kó lè dà fún gbogbo wa torí ẹ̀ la ṣe máa ṣe yìí ẹyẹlé náà àmì àmì ìtura ẹ̀wọ̀n kò kàn peace ẹ̀mí àmì àlàáfíà òun ni tó o ta bá ti fún olókùn ní ẹyẹlé yẹn àlàáfíà adé sí ilẹ̀ Yorùbá fún púpọ̀ ọ̀nà wa tí a bá ti dá mọ̀ nípa Ifá lọ́rọ̀ ifá divination kò sí wàhálà náà káàkiri àgbáyé tí ó sì solution nínú ifá ifá nípìnlẹ̀ ẹ̀ṣẹ̀ ohun oríṣiríṣi nílẹ̀ àgbáyé òun kan làwọn ìbò náà kùn ní lórí náà fi oríṣiríṣi káàkiri nílẹ̀ àgbáyé sí ifá ló ní ká ṣe eléyìí ẹ̀ẹ́ àdúrà mi ni pé nígbà tí a bá ṣe eléyìí tí ìfà sọ fún wa eh, ìgbà ọ̀tún adébáwa adébá ilẹ̀ yorùbá adébá nàìjíríà eh, àṣekágbá olókun ọlọ́sà lọ́dún yìí àwáyé eh, ní eighteenth of october twenty twenty three ìyẹn ìjọ kejìdínlógún ní oṣù yìí òun ló dé gbogbo ètò ọdún yìí òun ló dé ní adé ní ibẹ̀ ni a tún fa ọmọ tuntun kan yọ yẹn là ń pè ní àrògbáajé olókun tí yóò ṣẹlẹ̀ rí kó máa ṣẹlẹ̀ lọ́dún yìí ìgbà tuntun dé nìyẹn àdúrà náà lẹ́ẹ̀kan sí ni pé ìgbà ọ̀tun adébáwa adébálẹ̀ yorùbá adébá nàìjíríà ẹ ogun kòsíkòsí ọlọ́run àbúkò láàrin wa ẹ ṣe púpọ̀. ẹ ṣe lọrin at the target one hour so we only have ten minutes more to round up ten minutes more to round up thank you so much so question please. orúkọ tèmi ni Peter Ọládélé Ọláyínká láti Radio Lagos adúpẹ́ fún àlàyé tí ẹ ṣe oyè wa yékéyéké ìbéèrè àkọ́kọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ ni pé tẹ́lẹ̀ tàbá wá fún àpéjọpọ̀ báyìí olókun olókun la máa ń gbọ́ ṣùgbọ́n lọ́dún yìí ní ìsìn olókun ọlọ́sà lẹ́ ń pè ó yẹ kí a lè mọ ìdí tí ọlọ́sà ṣe tún wọlé sí ìyẹn àkọ́kọ́ èkejì ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá níbi ní Badagry léyìí tí àwọn ènìyàn tó yẹ pé ọ̀tọ̀ nírú ọkàn tí wọ́n sì bí àjọ̀dún tí wọ́n fẹ́ fi mú ààrẹ bínú tí wọ́n dẹ̀ fi tàbùkù ayẹyẹ yìí ìyẹn ni ìròyìn tí ó tó wa lọ́wọ́ níbẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti wá kí ọjọ́ àjọ̀dún kan tó dé wọ́n wá fi orúkọ olókùn festival kó ìrẹsì tó di pé àwọn ìjọba bẹ̀rẹ̀ sí pé ìgbésẹ̀ wo lẹ ti gbé láti di pé irú ilé yìí kò ṣẹlẹ̀ lọ́dún yìí. ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ ẹ̀ẹ́ lákọ̀ọ́kọ́ ẹ̀ẹ́ olókun ọlọ́sà àti ṣe papọ̀ náà láti ilẹ̀ níbi àsìkò bá ẹ̀ẹ́ jẹ́ padà díẹ̀ sẹ́yìn àti ń ṣe ọdún olókun láti two thousand and two olókùn festival in fact olókùn festival foundation was found in two thousand and four ṣùgbọ́n a ti ń celebrate ọdún olókùn láti two thousand and two olóṣà yẹn náà a celebrate yẹn kì í ṣe pé a ti celebrate yẹn a kàn kí n kọ́ síta tẹ́lẹ̀ mi ẹ̀dẹ̀ mọ̀ wípé bí olókùn ṣe wà bẹ́ẹ̀ náà ni olóṣà wà tẹ́ bá wo body of water ní í ṣe rí olókùn wà lápá kan ọlọ́sà wà lápá kejì àwọn méjèèjì jọ ń ṣiṣẹ́ fúnra wọn ni so olókùn olókùn là ń pronounce ló wà so apara tẹ́lẹ̀ àwọn olóka wọn náà ọlọ́sà náà la ṣe fi papọ̀ kì í ṣe pé àṣẹṣẹ bẹ̀rẹ̀ sí celebrate ọlọ́sà àti celebrate náà tipẹ́tipẹ́ a kàn fẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé olókùn ọlọ́sà àti celebrate láti ilẹ̀ ìyẹn bẹ́ẹ̀ yẹn ní orí ìbéèrè kejì torí ohun tẹ ní ó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá àwọn míì wà àwọn kàndánù rẹ̀ sí àwọn míì dẹ́ wà tó yẹ pé ẹni àgbèsè ni wọ́n tí wọ́n fẹ́ ba ẹgbẹ́ ìlórúkọ jẹ́ nínú ọdún ti ọdún yìí a ti kọ lẹ́tà sí gbogbo àwọn agbófinró ìyẹn àfìwé àfìwé ránṣẹ́ sí gbogbo àwọn agbófinró bẹ́ẹ̀ náà ni àwọn kọ́sọ̀mù àwọn aṣọ́bodè pé a sọ fún ọmọ ẹgbẹ́ kankan OPC kankan pé kó lọ ra ìrẹsì ní Kútọ̀nù o ẹni tó bá ti mú kàn fi jófin a dẹ̀ ti sọ fún gbogbo àwọn members wa pé a fàyè gba ẹnikẹ́ni kí ó ra agolo ìrẹsì kan ká má sọ múdù ká má wàá sọ odidi àpò láti kú tọnu torí ìjọba nàìjíríà kò gbà wípé kí wọ́n kó ìrẹsì wọlé láti bọ́dà òfin ilẹ̀ yorùbá ni this is a law abiding organization àwa ò kí n gbófin níbí so irú ohun tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá yẹn kò lè ṣẹlẹ̀ láàrin ọmọ òkùnsìn lọ́dún yìí torí àkìfà gbogbo ọmọ ẹgbẹ́ létí àti sọ fún gbogbo agbófinró ẹni tó bá mú tó bá rúfin wọ́n fi jófin ẹ ṣe. Thank you. What are the number of that are you expecting for this festival? That means you didn't listen to the speech. I'm very sure you didn't listen to the speech. If you listen to the speech, you have known the socio-economic of that particular speech. They even emphasize on it very well. And I think it's going to summarize a bit. Okay, um, if you listen very well to my speech or to our speech, I've said the number of guests we are expecting at this year's event is a uh, minimum of thirty thousand guests. And you know the financial implication of having thirty thousand guests at a particular event. There will be financial intermediation. By financial intermediation, what I mean is that money will exchange hands, money will flow. It will aid tourism, it will aid flow of money It, it is um, an income earner for everyone out there but that you cannot really quantify the benefits of the festival in pecuniary terms. I've said it in my in the speech I just read. And not only this is not uh, peculiar to Olokun Olosan festival all our festivals we celebrate nothing less than seventeen festivals every year if you visit any of if you visit any or or if you attend any of our festivals you attest to what i'm saying in terms of the pecuniary uh, contribution to the particular locality and of course you cannot. Uh, take away the spiritual benefits to both the participants singularly or individually and also the state dito Nigeria at large so the gains of the festival are so enormous thank you. thank you so much fún àfikún brother yìí láì bẹ́ẹ̀ ti di olókùnrin tẹ bá dẹ̀ dé bẹ́ẹ̀ ẹ mọ̀ kó tó ń sọ ẹ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ nítorí pé ìlú yẹn wọ́n máa ń mì tìtì kò sí hòtẹ́ẹ̀l sí òkè tá in terms of hospitality kò sí olóúnjẹ ọ̀nàrẹ̀ tó ń ta pure water ó máa mọ iye tó ń pa láàrin ọjọ́ méjì tọ́pẹ́tì ọ̀rọ̀ sọ all the formal organization tó wà níbẹ̀ yẹn so economic effect is just too much and the social effect kò sí even though the ológun the beach yẹn fúnra wọn máa ń mọ̀ pé òun gbà ní gbogbo ara ẹ̀ ohun àdúrà tí olókun àti àwọn ọlọ́sà tó máa ń sùn fún àwọn èèyàn bẹ̀ yẹn ó tó lọ́tọ̀ because ìdí nígbà náà tó máa ń mú oríṣiríṣi nǹkan tó máa fi bless olókun so it's a lot in terms of social and spiritual economy to the nation so thank you so much can we have one question one more last question okay sir. Thank you very much this country go where or for New Telegraph newspaper. my question is, this event has always been held in Badagry. If we are to say the event was held in Lagos, there are other places like Badagry, Egbe for instance, some of these Lagos islands in Ghana for instance. What is the significance of Badagry that that is why we are always host this event? can't you take people like that? I'm sure you have I know, I know that one is better. I know that one is bad. So, that's so nice. Oh yeah, briefly. Oh yeah. Okay. Thank you, uh, the gentleman from uh, Telegram. I- I'm surprised you know that I'm from the Ekwe. Ah. <laughs> City boy, everybody knows City boy. <laughs> okay, well, um, the truth of the matter is that Olokun Festival started, uh, or we started the celebration of Olokun Festival from uh, uh, Alpha Beach on the island, Lagos Island. So it was after our consultation with Ifa Divinity that we were directed to Badagry. Even though you have mentioned some other places as alternative routes, but uh, uh, this organization is one that believes so much in uh, spirituality and uh, also the dictates of Ifa divination. Now at a Epe, uh, is no beach like Badagry in Epe. There, is no beach like Badagry in Epe. And apart from that, you see all over the southwest, we have dedicated festivals for different localities. In Epe, we celebrate grandmother's festival. There, that's ọdún àwọn ọ̀yá àgbà àwọn ẹlẹ́ dúdú ẹlẹ́ fọlẹ́ pupa you know what I'm talking about. So we we we we celebrate the festival of the grandmothers at Epe. Just like uh, at Iseyin we celebrate Uru festival at uh, Abeokuta in Ogun State we celebrate Olumo festival at uh, uh, Arigidi in Ondo State we celebrate Okota festival at uh, Ikorodu in Lagos State we celebrate Ogun festival at uh, uh, at Oyo Ibadan we celebrate uh, Òkè Ìbàdàn festival at uh, Agbado Òkè Odò we celebrate Erolu festival so many villages so many towns in Yoruba land are continuously asking us to celebrate one form of festival or the other at their location and uh, Odua festival we celebrate at uh, ile in Osun state we celebrate Osun Osogbo at uh, Mosogbo also in Osun State. We celebrate Oyo State uh, Oya Festival at uh, Ira in State. We celebrate Elegbara, Elegbara Festival at Shasha, Lagos State. We celebrate Age Festival at Agege in Lagos State. So this this uh, is a social cultural organization and we don't have uh, in fact our activities are run by the members the reason why from every now and then we always solicit for government partnership and also corporate partnership. Thank you. Thank you so much. And I think in terms of in this Nigeria and Africa, there is no independent organization that have celebrated festival more than OPC. Go and check the record. Independently, they have been celebrating so many festivals without government participation so we give kudos to them even though this year yes over twenty-five million naira budget will be solicited within OPC organization without interference from any government so I give kudos to OPC yes and I'm telling you that everybody around local festivals are professionals in their different way they volunteer volunteers that time their energy, their talent to contribute to the development of local Festival and OPU and OPC as a whole. So we appreciate the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò from Yoruba land for coordinating and for putting all these resources together, you understand, to promote the Yoruba race as a whole. So we appreciate everybody. Thank you. God bless you. So having said that, I'm going to give the mic to Ambassador Muyiwa Osinbajo to give vote of thanks yeah, um, very exciting day. Um, and I'm sure we all enjoyed ourselves by listening and uh, be familiar with all our programs for the year. Um, let me assure you again, um, the gentleman of the press, if you've never been there, Olokun is not organized, Olokun Festival is not organized by anybody. It's organized by good hands, both from OPC caucus, and then we professionals from the outside. So it's a touch of excellence that we do with the local festival foundation and all our festivals. Um, ladies and gentlemen, that takes me to just say thank you for coming today on behalf of the area of Okata for Yoruba land. Iba Gani Obiabenge Adams. No, I want this one louder. On behalf of the 15th Area Local of Europe Land, Iba Abiodu Ige Adams. Eh, I say thank you for coming to all the NCC members, all the ambassadors that are here, and the names have been mentioned that we want to go right again because we've taking so much of your time. So I say thank you very much for all the ambassadors, all the working um, ambassadors from the office of the Agado Katafo, all the gentlemen of the press from Lagos State. We need to do something to just let us know by each where you come from. You are from Radio Lagos, thank you so much. Alori TV, thank you so immensely. Bond FM, ah, my dear brother Bond FM, how are you? Thank you so much. Ministry of Information. We have you here. You've never come before. Yes, we have you here this year. Round of applause for Ministry of Information. They are covering this meeting. Yes, we are you from um, STV. Thank you so much for coming. In-house, in-house online. Thank you so much for coming. Odua Graphics Communication. Odua Graphics Communication. Thank you so much. Same, same Odua Graphics. Uh-huh. Same Odua Graphics. I'm from the Telegraph. Royal Oboluwapi. They are just coming for the first time. So we have three people joining us for the first time. It's going to be an awesome time you will enjoy your husband. Um, yeah. Lokman Olami from the Sunday School. Yes, yes. From where, sir? From MITV. I'm friend from MITV. Ekwa Tijola Makawa. We say thank you so much. And um, all the team together, we say thank you for Uh, bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ especially to our one and only one of the top notch one of the top notch in the we carry another half but we thank you so much ah too. i'm not doing your job <laughs> all the ncc uh, eh, point of contact treasurer uh, chief uh, uh, chief oyinbo thank you so much everybody we see you tomorrow is another day and the president you are invited tomorrow and on friday is going to be the uh, that's the intellectual part you have to be here for the lecture and. Yoruba Bush comes. It's going to be awesome time. You keep coming on Friday, don't forget. Keep looking at your time. We'll be reminding you on Saturday is the beauty pageant here. Thank you so much for coming. God bless you as you go. Please, can we be outstanding? Let's everybody be outstanding, please. Let's everybody be outstanding. We want to appreciate ourselves. Let's everybody be outstanding. Kenny, please come around. Mr. Kenny, come around. You are the host for today's program. we are the hosts yes ààrẹ is not here and is ably represented by aṣojú please aṣojú be seated be seated we want to show appreciation to on behalf of ààrẹ so we are going to give him a locomotive clapping he is not here but we feel his presence we feel his impact and you have done justice so wash my hand and then you clap just wash my hand and you clap let's go. very much that is the way a train moves train ma rara move there there and then move faster what we are saying is that at the end of the day we might slow in success but we move faster to achieve our success may God bless everybody thank you so much I will see you tomorrow thank you. We thank you too the MC for today ambassador Babs MBCEO Babs Woods. Thank you. Committee, let's have a meeting for just three minutes. Committee, let's have a meeting for three minutes. bless you gbogbo tí program yẹn ṣe máa lọ òun náà lọ ti sọ fún ẹ sí ẹ jẹ́ ká bí díẹ̀ fún ọlọ́run àti ẹ ṣe dídàbọ̀.